lọ́sàn-án ọjọ́ kan oòrùn mú hanhan obìnrin kan lọ sí odò láti lọ pọnmi ó rí ọkùnrin kan ó jókòó létí kànga bí obìnrin tí ń gbé ládùúgbò kalẹ̀ ọkùnrin yìí ní fún mi lómi mu obìnrin yìí wo ọkùnrin yìí tìyanu tìyanu ó sì wí fún un pé èmi rẹ kì ṣe ẹ̀yà kan náà ó ṣe wípé kí n bọ lómi mu ẹ̀yà rẹ àti ẹ̀yà mi kí ló pa wá pọ̀ ọkùnrin náà ní tí o bá mọ ẹni tí èmi ń ṣe ni wéré ló bá wí pé kí èmi kí ó fún ọ mu obìnrin náà ní ah kò sí tó fi fa omi kànga náà dín ó ti ṣe lómi fà ọkùnrin náà ní ẹni tí ó bá mu omi yìí òǹgbẹ yóò tún gbẹ ṣùgbọ́n omi tí èmi lè fi fún ni ẹni tí ó bá mu òǹgbẹ kì yóò gbẹ mọ́ láéláé obìnrin yìí rò nínú ara rẹ̀ pé ah ìhìn dáradára nìyí yóò ti dára tó kí n má wàá pọn mi ní ìhìnmọ́ lọ́sàn-án gangan obìnrin yìí ní alàgbà fún mi lómi yìí kórùgbẹ́ ọmọ bá àtúngbẹ mímọ́ ọkùnrin náà ní lọ pe ọkọ rẹ wá obìnrin náà ní n ò lọ́kọ ọkùnrin náà wí pé òwíire ọkọ púpọ̀ ló ti ní rí ẹni tó sì wà lọ́dọ̀ rẹ̀ ní ìsinsìnyí kì í sọkọ ẹ̀ obìnrin náà ní à ah! abàmì èèyàn lélẹ́yìí o ó mọ gbogbo ohun tí mo ti ṣe láì jẹ́ pé ẹnikẹ́ni sọ fún un lẹ́yìn náà obìnrin náà ní ọlọ́run sọ fún àwọn bàbá wa pé òun ọ̀ràn olùgbàlà kan sí wa ẹni tí í ṣe jésù kristi nígbà tó bá dé yóò sọ ohun gbogbo fún wa nítorí ohun gbogbo ló mọ̀ yóò fi ọ̀nà tààrà sọ́dọ̀ ọlọ́run hàn wá ọkùnrin náà ní èmi pàápàá ni jésù ẹni tí a ṣèlérí. obìnrin náà sáré lọ jẹ̀nàjẹ̀nàjẹ̀nà ó lọ pé àwọn ènìyàn wá pé ẹ wá o ẹ wá wo ọkùnrin tó mọ gbogbo àríyìnrán ni o jésù náà ni o táwọn bàbá wa sọ pé ń bọ̀ wá ó lólùgbàlà o. obìnrin náà sọ bẹ́ẹ̀ nítorí ó gbàgbọ́ pé jésù lè dárí ẹ̀ṣẹ̀ òun jìun. ẹ wá wo ọ̀wáǹdì odò. gbogbo àwọn ènìyàn sáré jáde láti lọ wo ẹni ńlá yìí gbà wọ́n rí jésù wọ́n bẹ̀ pé kí ó ká lọ ná abúlé kó lọ farapa wọn díẹ̀ nítorí náà ó lọ ó sì lọ ṣèjọ́ mélòó kan lọ́dọ̀ wọn irú omi wo ni jésù fi lọ obìnrin náà rí omi mímu lásán kọ́ ṣùgbọ́n ìgbàlà tí ó lè tẹ́ ọkàn rẹ̀ lọ́rùn ni ọ̀pọ̀lọpọ̀ ló bẹ̀ẹ́ pé kó dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n jésù ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn tí ó bẹ̀ẹ́ nítorí pé ọlọ́run láwọ èèyàn ni nítòótọ́ ayọ̀ ńlá gba ìlú náà kan ọ̀rẹ́ mi ǹjẹ́ ẹ ti rí omi tí jésù lè fi fún wa gbà tí ẹ bá kọ ẹ̀ṣẹ̀ yín sílẹ̀ tí ẹ sì gba jésù kristi gbọ́ yóò sì dáríjì yín yóò fún yín ní ìyà nípẹ̀kún fún ọkàn yín nígbà tí ẹ bá kú yóò kó yín lọ sí ọ̀dọ̀ rẹ̀ láti máa lọ gbébẹ̀ láéláé nítorí kó lè ṣe èyí jésù kristi fi ara rẹ̀ rúbọ ó sì kú nítorí ẹ̀ṣẹ̀ wa lẹ́yìn náà ó sì jíǹde kúrò nínú òkú nítorí ìdí èyí ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa jésù kristi pé kristi jésù ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán ọlọ́run tí kò kà á sí ìwọra láti bá ọlọ́run dọ́gba ṣùgbọ́n ó bá ògo rẹ̀ sílẹ̀ ó sì mú àwọ̀ ìránṣẹ́ a sì ṣe é ní àwòrán ènìyàn nígbà tí a sì ti rí i ní ìrí ènìyàn ó rẹ ara rẹ̀ sílẹ̀ ó sì tẹríba títí di ojú ikú àní ikú orí àgbélébùú